akọni obìnrin ni ìyá Bọ́lájí ó ti tó àkókò díẹ̀ tí ó ti ń fi owó pamọ́ fún ilé ẹ̀kọ́ gíga ọmọ rẹ̀ kódà kí ó tó bí ọmọ náà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ó ti ṣe oríṣiríṣi iṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ tí ó jẹ́ lógún jù ni kíkọ́ ọmọ